أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على خير خلق الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته أدوكم الله وبركاته ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá à ń tẹnu síra Umdatul Ahkam ti àfa Abdulghani Al-Maqdisi ọlọ́ọ̀ba tí ó yọ́nú sí a ṣì wà lórí ọ̀rọ̀ lórí báàbù àríbá wàsọ̀ a ó dìde lórí hadith Abu Hurairah وكان في 282 عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أو قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من أدرك ماله بعينه عند رجل أو إنسان قد أفلت فهو أحق به من غيره حديثي أبو يدا أبو هريرة قال أبو هريرة وني قال قال رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم وصبيق أو قال أبي وصبيق سمعت النبي صلى الله عليه وسلم يقول مبوتي النبي صلى الله عليه وسلم وصبيق من أدرك ماله بعينه عند رجل أو إنسان يعني كان يبارك يا رجال tí ò tí ì sin tó mu lọ́dọ̀ ẹni tí ó jẹ ní gbèsè the aflata léè tó jẹ pé ẹni tó jẹ ní gbèsè yẹn ó ti bankrupt ẹni pé gbèsè rẹ̀ ti pọ̀ ju tó ní lọ fọwọ́ àkókòbí ìrìn rẹ̀ yìí ó lé lẹ́tọ̀ọ́ sí dúkìá yẹn lórí ẹlòmíì rẹ̀ àlàyé lórí àdìsí àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ tí wọ́n sọ pé kọ́nà Rasulullahi sallallahu alaihi wa sallam àwọn kọ́nà sami'tu nabiyya sallallahu alaihi wa sallam iyèméjì lórí pé báwo ti ẹni Abu Hurairah ti sọ ṣé ó sọ pé anẹ́sà àṣálàm sọ pé ni àbí ó ní mo gbọ́ sí anẹ́sà àṣálàm sọ pé kí ni ìyàtọ̀ ní méjèèjì anẹ́sà àṣálàm sọ báyìí pé àbí mo gbọ́ sí àlẹ́sà àtàlà ń sọ báyìí pé kí ni ìyàtọ̀ ìbéèrè gbogbo ni kí ni ìyàtọ̀ ìbára méjèèjì àlẹ́sà àtàlà ń sọ wípé àbí mo gbọ́ sí àlẹ́sà àtàlà ń sọ wípé. ìwọ́jà náà ti sọ wípé láàrin tí ó fi sí ara ẹ̀ náà ti sọ òṣèlú àìsí ti sọ wípé ó lè má yàn tó ọdún bọ̀ ó lè bọ́ lọ́dọ̀ ọ̀dún bẹ́ẹ̀ ni na bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ àwọn sàhábí kò sí ìyàtọ̀ torí pé ìyálà àkókò ẹgbẹ́ alẹ́dìkà àṣẹ́là ń sọ wípé àbí mo gbọ́ pé alẹ́dìkà àṣẹ́là ń sọ wípé bẹ́ẹ̀ ìdí tí ó fi mu wá pé àbí ó ní pé àmánà ti ń bẹ lọ́dọ̀ wọn nípa ọ̀rọ̀ alẹ́dìkà lọ́ba wa ni ọ̀sẹ̀ náà. wọ́n ti ń sọ wọ́n ti tẹ́ǹdì lápò tí wọ́n fi gbọ́ àdé wọ́n ti tẹ́ǹdì tí ọba wa dájú pé bí wọ́n ti gbọ́ ni wọ́n wà mú wá ní síjà iyò méjì tí ó fi dájú pé wọn ò parọ́ mọ́ sàábí ẹlẹ́gbẹ̀ta ọ̀sánlá wọn ò fi parọ́ mọ́ ẹlẹ́gbẹ̀ta ọ̀sánlá sọ ẹlẹ́gbẹ̀ta ẹni tí ò bá ma báwo ni àwọn sàhábà àti àwọn tàbíìn báwo ni wọ́n ti tọ́ súnà lẹ́gbẹ̀ẹ́ àṣálà òní ọmọ bá súnà lẹ́gbẹ̀ẹ́ àṣálà jà àbí ìlú jẹ ma fi súnà lẹ́gbẹ̀ẹ́ àṣálà wé ọ̀rọ̀ ẹlòmíì yàtọ̀ sí àlẹ́gbẹ̀ẹ́ àṣálà torí bẹ́ẹ̀ wọ́n fọ́ súnà náà tó fi jẹ́ pé ó wá sọ́dọ̀ wa kò sí iyèméjì nínú ẹ̀ iyèméjì bá wà nínú ẹ̀ àwọn afọ àwọn ní ọ̀nà báwọn náà tó máa ń mọ̀ inú wọn mú sọ pé àdìsí àdìsí sọ èyí èyí pé èyí tó múnádóko tá a lè gbàgbọ́ tá a sì lè fi tẹ̀sí àdìsí àdìsí tí ò múnádóko ni èyí pé iye méjì ń bẹ ń bẹ pé ta lẹni tó sọ báwo lẹ ti sọ torí pé ẹni tó gba àdìsí wa afẹ́ máa ta ló ń tọ̀ báwo ni wàá rẹ̀ ṣe rí báwo ni ìṣesí rẹ̀ níbi ẹ̀sìn lè rí gbogbo ẹ̀ ni wọ́n máa ń sọ sọ eléyìí hàn báwo ni wọ́n ti sọ súnà lẹ́bi fà sẹ́là ní a ti sọ súnà yẹn bẹ́ẹ̀ náà ni wọ́n sọ àlùkùránì tó fi jọ́dọ̀ wà lónìí dáa ti ṣe ìlékiri pé kùránì ẹyọ kan náà ni kò pélé yìí kò sì sí àtìṣe kankan nú ẹ̀ àdéhùn sàkánà fọwọ́ kà fún wa a sì bá alákọ̀ọ́lẹ̀ látọ̀dọ̀ àwọn tí wọ́n gbà wá wọ́n gbà pé ìlú etí wọn ni wọ́n ti ra gbagba ilé wọn lẹ́yìn àlẹ́sà sálà wọ́n tètè wá kọ sílẹ̀ wọ́n kọ sílẹ̀ pẹ̀lú ọ̀nà tó yẹ pé àti ìgbọ́rí nínú táríìkì àwọn ènìyàn ilé ayé pátápátá gbogbo civilization pátápátá àti ìgbọ́rí bí wọ́n bí àwọn bàbá àlẹ́sà sálà àtàwọn tàbí èyí má ti sọ súnà àlẹ́sà sálà kò sí àkọọ́lẹ̀ kan tó ní irú sísẹ̀m bẹ́ẹ̀ pẹ́ẹ̀pẹ́ ṣe mọ́ báíbù tó síwájú Quran àtàwọn òwe míì tó ń sọ ìròyìn àkọọ́lẹ̀ àwọn kan kò sí èdè ọba ọ̀nà tó wà very very unbelievable gẹ́gẹ́ bí àwọn sàábà nẹ́fà sánà àti tàbíìn bí ẹsẹ̀ so eléyìí mú fi hàn pé tí wọ́n bá gbọ́rọ̀ wọ́n ti ń sàdédé sọ bó wọ́n fẹ́ káwọn sọ exactly báwọn ti gbọ́ wọn ní change anything náà so ó ní anẹ́sọ̀ àtàlà sọ pé man adraka malahu bi ayni èèyàn tí ó jẹ gbèsè fẹ́ pé gbèsè tó jẹ ó pọ̀ ju ohun tó ní lọ eléyìí ni wọ́n ń pè ní bank draft àbí bankrupt èyí tó ń pé ó ti jẹ gbèsè ju ohun tó ní lọ tò nínú ṣẹ̀ríà Islam táwọn tó jẹ wọ́n ní gbèsè bá wá láti wá ẹ̀tọ́ wọn tò ṣẹ̀ríà wọn ni gbogbo tó ní pátákó gbọdọ̀ fọwọ́ kàn torí pé n tó ní ọ̀hún náà kò lè jẹ gbèsè náà kò lè san gbèsè náà sọ̀wọ́n wá ṣe dúkìá rẹ̀ gbogbo àwọn tó wá jẹ́ ń gbèsè wọn lè fi wọn kí wọ́n san owó wọn. tọ́ èmi tv lọ́rọ̀ lọ́wọ́ mi nígbà tí ń dé mo rí kí ibi tọ́ra lọ́wọ́ mi gangan kò sì ti ń tó mu kò bàjẹ́ so èmi mo lẹ́tọ̀ọ́ sí tv náà ẹlòmíì ò lẹ́tọ̀ọ́ sí ìgbé ńgbà tó yẹ pé à iye báyìí mo jẹ́ ń gbé tv yìí dípò owó mi ẹni ọ̀tá tv gangan fún òun ló lẹ́tọ̀ọ́ sí tv náà tó bá sì jẹ́ pé ilẹ̀ lọ́tà fún tó yẹ pé ilẹ̀ náà wà tó ṣe wà wọn ò fọ́ kan wọn ò fọ́ lórí òun náà ni ẹni ọ̀tá lè dandan fúlàní mú lọ. lẹ́yìn bàtà táwọn bá wá mú wọn tí wọ́n bá lọ́dọ̀ rẹ̀ gangan àwọn tó bá wá kù látẹ̀tẹ̀ wá ta àwọn dúkìá tó kù láti san díẹ̀ díẹ̀ díẹ̀ nínú àwọn dúkìá tí àwọn ìgbèsè tó jẹ wọn ẹni tí ọba bá dúkìá rẹ̀ gangan ẹ̀yìndà rọ́dúnrin àwọn òǹtaní lọ́dọ̀ ẹnìkan tọ́ta fún níyàwó kọ̀dà áfúlàtà lẹ́yìn tó jẹ́ pé oníṣòwò gbèsè rẹ̀ ti pọ̀ ju ohun tó ní lọ fàwùwà àkókò bíi olólọ́tọ̀ sí nǹkan náà kì í ṣẹlẹ̀ míì mìǹgẹ́yìn yìí lórí ẹlòmíì rẹ̀ mo fagbọ́wádìí kìíní náà hadithi ó dálé lórí almufli àbí islam èèyàn máa wà sọ́yẹ́ pé ó ti lówó tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó bẹ̀rẹ̀ sí ṣe ìgbésí ayé ẹ̀ ó bẹ̀rẹ̀ sí jẹ gbèsè gbèsè ń wá pọ̀ débi pé n tó ní gan ò lè san gbèsè mọ́ ṣèyàn àwọn tó ń wò wọ́n mọ̀ wò pé rárá olówó ni ó sì ti sáníkà ju ẹlòmíì lọ sí wọn tó làwọn tó wá jẹ ń pèsè kan bá wá wá tó òní wọn pè ní alimufi ní àdìsí mi anẹ́sà àtàlà ti àpèjúwe muslim gẹ́gẹ́ bí ẹni tí ó gbélé ayé ṣiṣẹ́ eré ó ṣiṣẹ́ eré tó dáa ṣùgbọ́n ó bú eléyìí ó ṣe ògì ìbá eléyìí ó ṣe ó jẹ àmánà ilé ó sásẹ̀ lọ ní ìwọ àwọn èèyàn lórí rẹ̀ tó lójọ́ gbẹ̀lẹ̀ àlùkìyàmà àwọn ẹsẹ̀ eré tó ṣeun ni wọ́n máa fi san àwọn tó jẹ ní ní àwọn tó dẹ́ṣẹ̀ sí nílé ayé tó bá wá di pé kò sí tó kù mọ́ wọ́n wàá mú nínú ẹsẹ̀ tiwọn wọ́n máa fi san ìtọ́jẹ wọn yóò wá di pé ẹjọ́ wá ní òjò tó wá lóòjọ́ ọ̀gbẹ̀lẹ̀ àti àwọn ọ̀gbẹ̀lẹ̀ iṣẹ́ eré tó pọ̀ ṣùgbọ́n nígbà tó bẹ̀rẹ̀ sí kan àwọn ẹni tó jẹ ní àmánà kò ní nǹkan kan mọ́ ọ wá di pé ẹsẹ̀ ló kú wà lórí ẹ̀ wọ́n wá mú lọ sí jahannama ọlọ́run bá kó sọ wa. so kẹ́lí máa mú fún ìsìn yẹn ó ní ẹni tó ti ní nǹkan tó wá dalẹ́ yìí àlẹ́sà sálàm di àwọn sọ̀hábẹ́ rẹ̀ pé ìjẹ́ tí ẹ̀ máa tani mufli wọ́n ní tálíkà tí ò ní nǹkan àlẹ́sà sálàm wá sí àlàyé ìta àtúntẹ̀ yìí bẹ̀t mufli ní kẹ́límà ṣẹ̀ríà ó ní ẹni ọjẹ́ gbèsè tí gbèsè ẹjọ́ jẹ ó ju tó ní lọ sọ àwọn tó ń tó jẹ́ gbèsè tó bá wá láìpẹ́ kọ́ sanwó àwọn padà sọ ṣẹ̀ríà Islam àbí alkali yóò ní tán nígbà tó jẹ́ pé o ti jẹ gbèsè pọ̀ báyìí tí àwọn tó ti jẹ gbèsè wá láti pé kọ́ ọ̀sán wo kọ́ gbèsè wọn ọwọ́ epo níyì lọ́kọ̀ọ́ kan ọ̀gbọ̀dọ̀ kọ́ ọ̀kan wàá pe àwọn tí ọjẹ́ ní gbèsè wọ́n wàá wá torí àti san díẹ̀ nínú ìtọ́jẹ wọn so ẹ̀lẹ́tà sẹ́ńtà ni ẹni bá wá rí dúkìá tiẹ̀ gangan tó lọ́wọ́ ẹ̀ tí ó sì fi ìbàjẹ́ tí ó yàtọ̀ òun ló lẹ́tọ̀ọ́ torí pé ńgbà yẹn ó ń kálukú ọmọ sáré fọ́ sanwó ẹ̀ ni a ti fi mọ̀ pé n tó ní kò lè san gbogbo gbèsè tó jẹ tó díẹ̀ díẹ̀ díẹ̀ ńlá kan tẹ̀sẹ̀ yẹn bá wá bá dúkìá fi ẹ̀ gangan iṣẹ́ ìdámọ̀ wa da wa láàmú tẹ́bí ń ta fún mi ó ní kí ni tó mú kò sí tó mú ọ ya máa gbé lọ ìwọ́ ti kó mi ẹni ọjà ń gbèsè rẹ̀ mo rò pa abẹ́lé yìí nà. tó àdéhùn yìí àǹfààní tó wà níbẹ̀ pé alẹ́sà sálà ń fún arún yìí pé ẹni ọba nǹkan kan gẹ́gẹ́ bíi mọ́tò àbákọ àbí nǹkan míì lọ́dọ̀ ẹnìkan tó bá ilé gbé ẹjọ́ lọ sí court wọ́n wá wo ṣé ó lówó àti san àbí kò ní tó bá wá rí i pé ó ní ṣùgbọ́n tó ní kò lè san gbèsè tí ń bẹ lọ́rùn ẹ̀ tó wà ní kí n tọ́ta fún tó ní aṣọ ni àbí mọ́tò ni ṣé bí mọ́tò ọ̀hún ni kí ni tó mú mọ́tò ọ̀hún kò tó mu ọ̀dà gbé mọ́tò rẹ̀ máa lọ tó wá ti san gbèsè tiẹ̀ ni tòtẹ́lù mi ìbá wa wáyé pé áà èmi náà èmi náà jẹ ní gbèsè o èló ni a ní a two hundred thousand so ẹ má wulẹ̀ gbé mọ́tò fún ẹgbẹ́ ata mọ́tò káti san díẹ̀ díẹ̀ díẹ̀ a lè a nígbà tó yẹ pé mọ́tò gangan ló ń tọ́ra lọ́wọ́ ẹ̀ òun náà sì ní ìwọ máa gbé tiẹ̀ lọ́wọ́ ló lẹ́tọ̀ọ́ sí i ntọ́ba wa kù nínú dúkìá rẹ̀ láti san àwọn míì tí ó jẹ ní gbèsè so ọ̀rọ̀ yìí bó tẹ̀jẹ́ pé ìyapa inú ó ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ àkọ́kọ́ nínú wọn ni pé àwọn afá mi wọ́n ní gẹ́gẹ́ bí àlẹ́ǹkà àkálàn ṣe wí yẹn bẹ́ẹ̀ náà lórí pé gbogbo ẹnikẹ́ni tí ó bá jẹ àwọn èèyàn gbèsè láti wá láti san gbèsè tó jẹ ẹni ó bá rí tọ́ta fún gangan tí ò ti tó mu òun láàfọ̀jọ́ máa mú nǹkan rẹ̀ lọ lọ́lẹ́sọ̀ọ́ sí i eléyìí ni mẹ́tàbà àwọn jọ̀mbó gẹ́gẹ́ bí malikiya àti shafi'iya àti hanabila ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn ní rárá tó bá jẹ́ àwọn èèyàn gbèsè tó pọ̀ tó jẹ́ pé dúkìá rẹ̀ pátá kò lè san gbogbo gbèsè olúkúlùkù bákan náà wọ́n rí so dúkìá òun pátá là á tà á wà fi san gbèsè oúnjẹ díẹ̀ gẹ́gẹ́ bí owó òǹkálùkù bá ti pọ̀ sí i ẹni ọba jẹ ten thousand á ní gba five thousand ẹni ọba jẹ ní twenty thousand á ní gba ten thousand So bá di kánú tó jẹ pé gbogbo kálukú oníwọ́wọ́ yìí nǹkan nù gbèsè wọn gbà wọ́n ní ìdí wọn ni pé gbogbo wọn pátápátá òun náà ni ó jẹ ní gbèsè tí lè bá ilé gbèsè ẹ̀ ló jẹ pé ohun tí ó wọ̀ owó tó pọ̀ nínú tó ní lápèjúwe ó jẹ gbèsè two million nígbà tá a gbádùn àwọn tó ní ohun tó ní ó di one million láti fi pé ìdajì tó jẹ ní gbèsè ló wà lọ tó tá a bá wá rí ẹnìkan tó ta mọ́tò fún ní eight hundred thousand àbí àbí four hundred àbí jù bẹ́ẹ̀ lọ tó tó nìkan tó bá mú four hundred yẹn kúrò kí làwọn yòókù bẹ́ẹ̀ ni so ìdílé táwọn ti ń pé gbogbo àwọn onígbèsè bákan náà náà máa rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó lágbára jù tó tẹ̀wọ̀n òun náà ni ọ̀rọ̀ àwọn jòǹgò torí pé òun ló ti déédé pẹ̀lú súnà Ànábì sallallahu alaihi wasallam ó sì wà nínú rìwáyà míì Ànábì sallallahu sọ pé ìdá áfíríkà rọ̀jù tí èèyàn tó bá bankrupt lẹ́pẹ́ fọwọ́jẹ̀dẹ̀ báyìí àfihàn ìlàtàwọ̀ ẹni ọ̀tajà fún ọwọ́ àrí tọ́ta fún bí àìní ní ngangan fọwọ́ àkọ́kọ́ bí ha dúnà lùhùrọ̀mà olólẹ́tọ̀ sí ìyàtọ̀ táwọn tí wọ́n jẹ́ ń gbèsè ní. sọ ẹlẹ́ẹ̀kejì tó nínú fáìdà ni pé. So, ohun tí a ó fi yóò fi jẹ́ pé ẹni tó rí nǹkan ti ẹ̀yẹn gangan òun ni ó lẹ́tọ̀ọ́ sí i òun ni tí nǹkan náà ọba ti yà tí ọba ti bàjẹ́ tí ò sí ìyàtọ̀ tó ń jẹ́ pé lẹ́yìn ọba gbà tán ó lè tà ní bí ó gbé owó tó tà fún àbí kó súnmọ́ tó o láàánú gbé nǹkan rẹ kọ ọmọ lọ ní tó bá kù mú kúrú àbí kọ yáfẹ́ ọ̀pọ̀ náà ṣùgbọ́n tó bá ti wá di pé o ti change tó níbí kò lẹ́tọ̀ àti gbé e. òun náà ò ní gbà tí ọba gbà á sọ pé kò sábúrú ní o. náà ẹlẹ́ẹ̀kẹta ó ní ẹni tí ó jẹ gbèsè tó jẹ pé gbèsè tó jẹ ọ̀pọ̀ ju tó ní lọ ó wá kú. a sì mọ̀ pé téèyàn bá ti kú ohun tó ní ó ti di tàwọn tí ó jogún ṣùgbọ́n nínú májẹ̀mú pé wọ́n pè ní onígbà tó bá jẹ tó bá kan gbèsè ẹni okú náà ṣùgbọ́n ẹni okú gbèsè rẹ̀ ó ti jẹ gbogbo dúkìá tó filẹ̀ wọn ọ̀sán gbèsè ọ̀hún gan tán so nígbà tá a bẹ̀rẹ̀ sí máa san gbèsè èèyàn wá dé pé ojú mọ́ta fún ni òun gangan sì e. ní ẹjẹ́ kẹ́mi ò gbé wọn ni sẹ́ńgbà yẹn ó lẹ́kọ̀ọ́ sí àbíkọ̀ lẹ́kọ̀ọ́ torí pé ẹni ọjọ́ ń tètè tìkú náà ní ìsìn àwọn tí wọ́n ń san gbèsè àwọn ni tí wọ́n gbògbin torí pé tí gbèsè yìí kówó náà bá san gbèsè kan àwọn ni wọ́n sún gbèsè kan láàrin wọn so instead tí wọ́n jogún gbèsè wọn sàn. <laughs> so àwọn afá mi wọn ni òun náà ni ó lẹ́tọ̀ọ́ sí èyí ni madhab imam shafi'i ṣùgbọ́n imam malik àti ahmed wọ́n ní lásìkò yẹn kò lẹ́tọ̀ọ́ sí nǹkan kan olúkúlùkù nínú àwọn tí wọ́n ń tí wọ́n ní gbèsè lọ́dọ̀ rẹ̀ nǹkan kan náà ni wọ́n so á bàálù ohun tó fi ilẹ̀ á wà pín dúkìá yẹn fún wọn gẹ́gẹ́ bí owó wọn bá ṣe tó bákan náà àdìsí ó fi hàn pé kájì lẹ́yìn èèyàn access ti ń tó ní ṣẹ̀rí àgbàkàṣe nígbà míì a máa dìná èèyàn lórí tó ní torí mọ́láhà ẹlòmíì torí àǹfààní ẹlòmíì gẹ́gẹ́ bí àwọn tó lówó ìgbà míì a máa ń dìná èèyàn access sórí tó ní torí mọ́sálà àti tiẹ̀ gangan ẹni pé torí àǹfààní ara rẹ̀ bóyá ọ̀dẹ̀ ni kò ní lè tọ́jú owó àbí kọ́ ẹ pé ọmọ kékeré ni kò ní lè tọ́jú owó rẹ̀ àbí kọ́ ẹ lásìkò tí ó ní dúkìá náà àbí tó jogún dúkìá yẹn ó ti ya wèrè kò lọ́pọlọ tó dúkìá yẹn ìṣẹ̀rí àwọn olùkọ́ ṣe ẹnìkan ọ̀gbọ́dọ̀ fọ́ọ̀kàn ẹni tó lẹ́tọ̀ọ́ sí ni ẹni tó bá máa tọ́jú dúkìá náà tó fi máa dàgbà sí i tó eléyìí ni ọ̀nà méjì tí ṣẹ̀rí àmọ́ fi ń ṣe dúkìá mọ́lé òní pé legal ah, competence lórí dúkìá kéèyàn lè. ṣùgbọ́n ẹni tí atẹ́dúkìá rẹ̀ mọ́lé torí ẹlòmíì gẹ́gẹ́ bí àwọn tó jẹ lówó lápèjúwe èèyàn jẹ ten thousand naira ó sì ní five thousand naira ní ìkáwọ́ rẹ̀ so five thousand yìí á ní tí wọ́n fi ilẹ̀ nìkan kan gbọ́dọ̀ fọ́ ọkàn títí á ti pe àwọn tí wọ́n jẹ ní gbèsè. àwọn tó jẹ́ ń gbèsè yẹn tó bá wá wá àwọn àbí wọn lè rìn èló lọ́jọ́ yín èló lọ́jọ́ yín tó àwọn àwò àwọn títí wọn bá pọ̀ á san fún wọn gẹ́gẹ́ bí dúkìá wọn àti tí wọ́n bá kéré á fún wọn gẹ́gẹ́ bí wọn ti kéré so that olúkúlùkù ó ní ohun tá a san fún wọn. tí wọn bá wá ní nǹkan kan tó rí inú àwọn dúkìá náà tó jẹ́ èyí lọ́wọ́ ẹ̀ yọ wà ní àpò. Ah, títẹ mi lélẹ̀ ọ̀dọ̀ mi ló ti rà yìí tọ́ba wá wò tí wọ́n ń pé kò fún tó mu wọ́n á ní tọ̀wọ́ gbé sí ẹ̀kọ́ máa lọ. mo ń fa agbọ́yé agbọ́ àdìsí yìí نعم حديث لك عن جابر بن عبد الله رضي الله عنه قال جعل وفي لفظ قضى النبي صلى الله عليه وسلم بالشفعة في كل ما لم يقتل فإذا وقعت الحدود وصرفت الطرق فلا شفعة حديثه ودلل لي الشفعة شفعة لي ìfìfẹ̀ but ìfìfẹ̀ yẹn in which sense malam sorat àti àfáàyè partnership ni wọ́n lórí business eléyìí ó ní tó fi ilẹ̀ ẹnì kejì náà ní tó fi rẹ̀ lápèjúwe àwọn fi two million lẹ̀ àfáà fi one point five million sílẹ̀ so wọ́n wá ní asset lórí partnership wọn ọ̀kan ni wọ́n wá ní òun fẹ́ ta ti tòun ó sì jíire ẹni tí ó tà wọ́n ti jọ kò wù ń bọ̀ gbowó yóò wá sọ fẹ́ni kejì pé títẹ ní o mo ti tàfẹ́ lómi so ẹni tó jẹ́ pátínà rẹ̀ ó ní àǹfààní láti sọ pé a ah, ní ọgbà èmi mọ lẹ́tọ̀ọ́ sí kí n ra ṣí àtìkè kì í tẹ̀lómi kí nìdí torí pé àwọn ẹjọ́ mara wọn kéèyàn ó sì tó dáwó pọ̀ sí business partnership á ti mọ̀ wa ara wa á ti mọ̀ pé a lè bára wa lò ṣùgbọ́n ẹlòmíì tí ọwọ́ amúwáni tuntun tí ó jẹ́ pátínà àfàtúrà ìdínkìn àmọ́rí àwọn náà mọ̀ ó lè jẹ́ pé ẹni tí ò ní àmánà ni ó lè jẹ́ pé ẹni tí ò ní sùúrù ni so automatically yóò kó àkóbá kan àwọn títọ̀hún ẹ̀kejì rẹ̀ ṣe understand so wọ́n á sọ pé èmi mo lẹ́tọ̀ọ́ fi hàn rà ṣeré ọ̀wà ní ìjókòó èrò lẹ́ẹ̀fẹ́ ta tó bá ní sí àtẹ̀mí mọ́ta ní two million ni so òun ni ó san two million yẹn so gbogbo sí àyẹn pátá yóò wàá ti tiẹ̀ torí láti ṣe àti ṣe gáàdì ẹ̀ láti má jẹ́ pé á pa lára láti mú ẹlòmíì wá tí ó jẹ́ rẹ̀ mo rò pa gbọ́ ilé ìbàyìí ok now alẹ́ sọ àtẹ́lẹ̀ ní ah, Jabir ibn Abdullah oní ja'ala wàfi lafzi nínú láfàbí ni qabr nabi sallallahu alayhi wa sallam fi shuf'ati fi kulli ma lam yusam anabta sallam ó ṣèdájọ́ pẹ̀lú ìsìpẹ̀fẹ́ni ẹnì kejì tí wọ́n jọ da òwò pọ̀ láti jẹ́ pé òun ni ó lẹ́tọ̀ọ́ sí àti ìpín ẹnì kejì rẹ̀ ní gbogbo partnership tí wọ́n bá ti pín in tí wọ́n bá ti pín in sense of what maybe ilẹ̀ la ní àwa méjì maybe ten acres of land la ní but land yẹn àti ìyọtẹ̀lì kankan sọ́tọ̀ gbogbo ẹ̀ pátá wà lẹ́yọ̀ kan pé àwa méjèèjì la ní so now ní ìsinyìí ẹnì kejì ọ̀lẹ́tọ̀ láti ta ṣí àti ẹ̀ lópin ìgbà tá a bá ti da olúkúlùkù yẹn rí so ọ̀lẹ́tọ̀ láti ta ṣí àti ẹ̀ fẹ́lòmíì so ẹni tọ́jọ ní tọ́jọ ní ilẹ̀ yẹn olólẹ́tọ̀ sí ríra títí ẹ̀ torí pé àti ìdá olúkúlùkù yẹn rí ṣùgbọ́n tá a bá wá pín tá a yọ ọ̀nà sílẹ̀ tá a dá tó olúkúlùkù mà. Now ní ìsìn pínpín ti ó ti very easy so ìbẹ̀rù tá ń bẹ̀rù láti jẹ́ pé yóò pa pátínà rẹ̀ lára kò sí mọ́ torí bá ó ń kọ́ nìkú ti já tiẹ̀ mọ̀ so nígbà yẹn ó lẹ́tọ̀ọ́ àti ta títí ẹ̀fẹ́ lòmíì yàtọ̀ sí ẹni tó jọ jẹ́ pátínà mo kọ́ abọ́lé yẹn kí lọ́pàá torí bí wọ́n ti pín dúkìá wọn wọ́n sì ti sàmì tó lúkúlùkù wọn títí ẹni títí ẹni ni ọ̀nà tó là wá láàrin ni tó ọ̀nẹ́sà sálà ó ṣe ìdájọ́ lórí ṣúfà ẹni pé ẹ̀tọ́ níní dúkìá ẹnì kejì rẹ̀ kúlù máa nà nùsàn gbogbo dúkìá tá a bá kí ìpín fáyìlà wọ́pọ̀ àti ìmọ̀kọ́dúnrún ṣùgbọ́n tí ààlà bá ti wà níbi dúkìá dájọ́ ni wọ́túrì fàtìkúrù tá a ti tọ́ a ti yọ ọ̀nà síra wọn pé ọ̀nà ní ọ̀nà ní títí ẹ ní tèmi ní. Fàlà ṣòfà níbẹ̀ yẹn kò sí ṣòfà anybody tí ń bá wù ni mo lè ta ilẹ̀ tèmi fún. Ilẹ̀ ní àbí oko ní. Mo fà gbọ́ àdìsí yẹn náà. àǹfààní tó wà ń bi àdìsí yìí òun ni pé ó fi hàn pé ṣùfà ẹ̀tọ́ kí ẹnìkejì ọ̀ra dúkìá ẹnìkejì rẹ̀ láì gbà wípé kọ́tàfẹ́ lòmíì ó sọ ṣẹ̀rí àwọn Islam eléyìí dẹ̀ ní ẹ̀rí wà ní kíra ọlọ́run àti sunna anabisa asalam àti ijma ẹnu kíkó àwọn olùmọ̀ ṣùgbọ́n ní kùránì pé ọlọ́ni wọ́n máa àtàkùn rọ̀tùrù fọ́kùnrùn wọ́n máa nà ha kùn ánìhù fẹ́ǹtàhù ohun tí àdẹ́sà àtàlà máa mú wá fún yín tó sì parí láti ẹ̀kẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ohun tí ó bá pọ̀ fún yín ẹ̀yin náà ẹ̀kọ́ tó eléyìí ẹ̀ṣẹ̀ àdẹ́sà àtàlà ó ṣe ìdájọ́ pé ẹni tí wọ́n jọ jẹ́ pátínà ó lẹ́tọ̀ọ́ sí ráìtì èkejì ẹ̀ lópin ìgbà tí wọ́n bá ti pín dúkìá bákan náà àwọn afá wọn ní ẹnu àlùmà ó kò lórí ṣùfà ìlú ilé ìbáyìí ṣùgbọ́n ọ̀nà tí dúkìá máa fi ń jẹ́ tẹlòmíì ó kó oríṣi mẹ́ta afá sùrájà àti afá yìí ni wọ́n jọ ní dúkìá ṣùgbọ́n tí ẹni tí ẹnì kí ń kejì wọn ó lè bọ́ sọ́dọ̀ ẹlòmíì lọ́nà kọ̀nà ọ̀nà alákọ̀ọ́kọ́ oníjọ́ pé wọ́n tà ní tó bá pé títà lọ́tà pẹ̀lú owó tó níye so ẹnì kejì rẹ̀ lọ látọ̀ sí kọ́ra pẹ̀lú owó tí wọ́n jọ wọ́n fẹ́ tà yẹn ṣùgbọ́n bọ́bá wa dọ́gbọ́n kó lè má ta dúkìá fún ẹnì kejì rẹ̀ lẹ́yìn ìgbà tí ti kò pẹ̀lú ẹni tí ó rà pé two million ní ọ̀rà ọ̀rọ̀ bá àfàsọ̀rọ̀ àti pẹ̀tọ̀ sáìdì tèmi mo ti ta o èló lọ tà èmi náà yẹ kí n rà á fàtọ̀ ipa àjọ lé mi èló lọ wá ní five million ni o náà ní ìfòsì dọ́gbọ́n torí pé àfàsọ̀rọ̀ àjọ ni ah five million àwọn ohun tí pọ̀ jù kò ní ilé rà so automatically yóò fi pẹ̀tọ̀ kò sí yọ̀nà so níbi ohun tí ẹnìkejì ṣe haram nìkan torí pé ọgbọ́gbọ́n kí ìwọ ẹnìkejì rẹ̀ kó lè má jẹ́ tiẹ̀ kó lè jẹ́ tẹlómi. sọ ẹlẹ́ẹ̀kejì òní kọjá pé pátínà rẹ̀ bọ́yá àsìkò tó ń tó sì ní ó ti di ti àwọn tí ó jogún ẹ̀ tó páàkì títí ẹ̀ ó ti di ogún níbi kò sọ̀rọ̀ ṣùpá ọmọ torí kìí ṣe pé bóyá ó tà ní so àwọn tí wọ́n jogún rẹ̀ àwọn ni ó rí tó bá wù wọn lẹ́nu ti ṣe torí pé ó ti jẹ́ ogún ti wọn ní ìsìn báyìí níbi kò ṣùpá ní ọ̀pọ̀ ọ̀rọ̀ àwọn ènìyàn lápẹ̀júwe Zaidu àti Umar wọ́n jọ nílẹ̀ nígbà tí Umar wá kú ọwọ́ àtà fún Osman so zayd ò lè rí bẹ́ẹ̀ wá èmi mo lẹ́tọ̀ọ́ sí a ní àhárá ah, ó lẹ́tọ̀ọ́ sí torí pé ẹni tí ẹjọ́ ní tẹjọ́ ní ṣe partnership ó ti kú ogún lé ní ìbáyìí àwọn alájogún ẹ̀ so àwọn tó ti jogún ẹ̀ wọ́n ní kàtà ṣé abọ́ dífẹ́ǹsì tó wà lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹta ni pé kọjá pé ó wá wá láti ọ̀dọ̀ pátánà rẹ̀ pé òun fẹ́ bu èèyàn ó wá ní kí àtẹ̀mí o mo bun lágbájá níbi ẹnì kejì rẹ̀ ò ní ṣúpa kò ní àti pé ààyè mi lọ́yẹ bákan náà ó fi hàn pé ibi tí ṣúfà yẹn wà torí àdìsí ó fi hàn pé ibi tí ṣúfà wà ó ní property tí kì í mú property tó tó máa wà níbì kan tí a lè mú ìwẹ̀ èyí pé dúkìá tá a lè gbé gẹ́gẹ́ bí ilé àbílẹ̀ àbókò oníṣúfà máa wọ̀ tá a bá wo hadith yìí so ṣùgbọ́n àwọn tí dúkìá tí ó lè mú gẹ́gẹ́ bí owó a jẹ́ pátínà lórí owó mọ̀mọ́ sí àtẹ̀mí mọ̀mọ́ sí àtìkẹ́ so kò sí ṣùgbọ́n kankan torí pé owó ni mo lè yọ tèmi ìwọ náà lè yọ tèmi ṣé understand àbí páyẹ́ pé nǹkan míì ni tó lè mú gẹ́gẹ́ bí mọ́tò torí pé movable something ni so àwa ní mọ́tò yẹn ìwọ máa ṣí àti ẹ̀ èmi náà máa ṣí àti ẹ̀mí mo wá fẹ́ ta ti tèmi so ń dá àtẹ̀mí pé ayọ̀ ti tèmi sọ́tọ̀ mọ́tò ti ẹ̀mí kí nìdí torí pé ju tá à ń bẹ̀rù lára kí a ta ṣí àyẹ̀ pẹ́lú mi kò sí bẹ̀rù yẹn mọ́ kò sí bí pátínà tuntun tí ó fi pa ẹnì kejì lára torí pé dúkìá yẹn ìmúgbèbò nígbà tó bá ti ra títí ẹ yọ kàn kó fi ẹ yọ mọ lọ ìjẹ rẹ kò sí ọ̀nà tó fi lè pa ẹnì kejì lára mo rò pa gbẹ́lẹ̀ yẹn náà. sọ níbí ọ̀rọ̀ àwọn olùmọ̀ràn ní àwọn kan sọ pé gbogbo dúkìá méjèèjì ní ṣùfà wà èyí tó ṣe mú àti èyí tí ò ṣe mú wọ́n nítorí pé lọ́gbù àdìsí yẹn ó wá ń bò mí pé kọ́bọ̀ nàbí sallallahu alaihi wasallam bí ṣùfàátì fi kulli shay àdẹ́sà sálà ń ṣe ìdájọ́ lórí ṣùfà ní gbogbo déyàn máa ní sábàtì ní kúlù general ní àlè dáta yàtọ̀ ẹ̀ tó eléyìí ló mú wa lórí alájọgbé àmọ́ ń gbọ́ pé ẹ̀ńtà àbájọ ń gbé ó ní ṣúfà lórí dúkìá táwa ni mo nílé tèmi ẹnìkejì náà nílé títì tò tí ń bá wa ta lé tèmi mo láti fi ilé náà lọ fún ẹni tó jẹ́ nébọ̀ mi kí n tó tàfẹ́ lòmìn wọ́n ní kí nìdí torí pé neighborhood ni a ti jọ mọ́ra wa àjọpọ̀ra wa yé kò síjà kò sóògùn kọ̀kọ́tẹ̀ nígbà tẹ́mi ọba wa ta tèmi tí mo fẹ́ lómi ìwà ó lè jẹ́ pé fìtínà ni fún neighbor kejì torí pé bá a ṣe jọ mọ́ra wa bá a ṣe jọ mùsùlùmí lè ní mùsùlùmí ni wọn ọwọ́ afẹ́ talé tiẹ̀ nígbà tó fún ọmọ ìyá rẹ̀ fẹ́ jọ ń bí lówó tí rà yọ wẹ pé ni jọ lé náà ọwọ́ àtà fún ní gbogbo àràárọ̀ tó ń pàtẹ́wọ́ ń gbé fún bọ́mọ ara wọn bá jọ jura wọn fìtínà dé torí pé tí ẹ̀sìn bá ti yàtọ̀ ọ̀pọ̀ ọgbà àgbọ́yé òsì ṣùgbọ́n tẹ́sìn bá dàgbà ọ̀pọ̀ ọgbà àgbọ́yé máa wà so ìdínú táwọn àpàtì ní alájọgbé òun náà ní ṣùpá bákan náà àdìsí wà nínú Bukhari àti nínú Muslim àti omi tó fi hàn pé alájọgbé òun náà ní ìwọ ṣófà tí ẹnì kejì rẹ̀ bá fẹ́ ta ilé rẹ̀ àbí tó bá fẹ́ ta ilẹ̀ tí wọ́n jọ ní fẹ́ǹsì ilẹ̀ tèmi ní ilẹ̀ tiẹ̀ ní a sì ti jọ ní fẹ́ǹsì ẹyọ kan sàjọ ìṣíà tó bá máa ta ilẹ̀ tiẹ̀ wọ́n láti sọ fún ẹnì kejì rẹ̀ pé ilẹ̀ tó rí mo fẹ́ sàn tó bá wù ọ́ tó lè ra tó wà papọ̀ ọmọ tiẹ̀ pẹ̀lú ìmọ̀ ìyà tòótọ́ ọ̀bá wa ni bọ́yá mo fún ọ ní right àti wẹ́n tí ọ̀rà so that kò ní jẹ́ ìdínà fún ọ nígbà tí n bá mẹ́lò ní ìwà tó ọmọ mo rò pa bọ́lẹ̀ yìí so òun náà ti di ọ̀rọ̀ tí ó lágbára jù lọ́rọ̀ àwọn ènìyàn so torí àsìkò kò ní mú amú ọ̀rọ̀ ẹ̀kìlàfáàtì tí ń bẹ láàrin àwọn àfa lórí ṣúfà alájẹgbé bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó lágbára jù náà nìyẹn pé ṣúfà wà láàrin àjọgbé so bóyá orí ilé láti gbé bó tilẹ̀ jẹ́ pé àbọ̀ òfin fún mi lásìkò ìgbà tí kò tọ́lọ́ fún mi ti kọjá àbí kí n kọ̀ntínú. Now, kádúró sọ̀rọ̀. ok á dúró lórí ilé ohun tá a ṣe tó ṣe déédéé ọlọ́run kò ní ládẹ́ èyí tí a ti àṣìṣe ẹ̀jẹ̀ wa bóyá tí a bá tán ká ṣe ìrànlọ́wọ́ láti jókòó sí àyè tá a bá wà kò pé bóyá a rọ̀ wá ni àlẹ́ pẹ̀lú òdìbò òdìbò náà láti pè torí ọmọ tí ọlọ́run ṣe fún wa orúkọ rẹ̀ eighty man bẹ̀sí tí ò jẹ́ ká ṣe àfihàn ní àsìkò tó yẹ ni pé lẹ́yìn ìjọ méjì tí a bí ọmọ náà wọ́n dára sí oṣù ọ̀sìtì ọlọ́run ti tó ti gbádùn ìsìn àti ìyá àtọmọ gbogbo wọn náà ti padà wálé tó a ti sọ wá ní àǹfààní láti ṣe àfihàn nìyí bẹ́ẹ̀ bí àwọn tí a jọ jẹ́ ọmọ ìyá ń bí àwa náà ni ni èmi mọ̀ ní lílù bí ọmọ ẹlòmíì so àwa náà ni alérò tó bọ́yá alẹ́yẹwà ṣe nǹkan gẹ́gẹ́ bí agbára wa ṣe mọ̀ so ẹ bá wa gbà pẹ̀lú ìdùnnú àti àdúrà ọlọ́run bá kó ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa assalamu alaikum warahmatullahi wabarakatuh.